ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat rò pé ń gbádùn bẹ́tò náà sí ń lọ wọ́n sọ fún wa lẹ́ẹ̀kan wípé pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà mo tún lálejò míì tí wọ́n wọ inú ilé agodo ń bí wá pẹ̀lú mi náà ni àfa wa Muhammad Dhinurain olódodo bàbá ẹ bá ń sálàmà sáwọn ara rí. salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. wa alaykum salam wa rahmatulahi wa barakatu ọlọ́run jẹ́ àyìnpẹ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run ṣáàlà àfa ti yẹn wù yìí ẹ láìpẹ́ bẹ́ẹ̀ látọ̀la lọ gan àbí jù bẹ́ẹ̀ lọ ẹ máa bá wọn pàdé lórí ètò Ramadan Kareem tájọ mọ tájọ mọ jaasi díẹ̀ díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ara lé ẹhẹ kọlọgùn Ọlọ́run ṣe alábí òtí rí nìyẹn kọlọ mọsà gbàgbé ẹ fún wa. afa wa olódodo hmm, Ramadan Ramadan à ń retí ti dé báyìí àti wàánú ẹ kọlọ ńlá kọmọsàjà agúnlẹ láyọ̀ àtàlàfíà ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ọlá láyé ilá ilá Allah àwọn afáwà tí wọ́n dìde ń bí nísìn wọ́n kàn bá bírífù wọ́n bírífù wa pé àwọn kan bẹ tí ò lè gba àwẹ̀ tí wọ́n sì sọ àǹfààní àwẹ̀ Ramadan fún wa. a fẹ́ mọ̀ ní ní kùnkùndùn àwọn wo làwọn tí wọn ò ní lè gba àwẹ̀ àti pé kí ni wọ́n ó ṣe sí i gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó ń sọ fún wa Al-Qur'ani. tọ padà auzu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim Olúwa sọ nínú Al-Qur'an kí a àwọn tí wọ́n ní gbààwẹ̀ wọ́n tóbi mélòó àwọn kan ń bẹ wọ́n á san fídíà àwọn kan ń bẹ wọ́n á fàwẹ̀ lẹ̀ pátápátá àwọn kan ń bẹ tó bá padà yá lẹ́yìn ìgbà tí àwẹ̀ bá lọ ni olúwa fún wọn láàyè pé kí wọ́n tún mú àwẹ̀ wọn wá padà alákọ̀ọ́kọ́ ń bẹ àwọn tí olúwa ní kí wọ́n fi àwẹ̀ lẹ̀ tán yányán inú wọn náà ni àwọn arúgbó wà téèyàn bá ti dàgbà débi pé kò lè gba àwẹ̀ mọ́ mùsùlùmí ni ó ti ara ti dára àgbà kò sáàlàáfíà pétọ̀ kí wọ́n tún gba àwẹ̀ mọ́ irú wọn wọn ni kí wọ́n fi àwẹ̀ sílẹ̀ àwọn yìí ò ní fídíà nínú ọlọ́run yọ̀ǹda ṣùgbọ́n tọ́lọ́run bá fàyè pé agbára bẹ́ẹ̀ wà wọ́n lè gbà tó bá wù wọ́n ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n san fídíà òun náà ni àwọn tó ṣe wípé obìnrin ti ń ṣe ẹ́ídà lọ́wọ́ àbónírin àjò gẹ́lẹ́ bá ti rí kanú alukoran koran two verse one hundred and eighty three níbi tí olúwa ti ń sọ wípé ayaman madudatin famankana minkum maridon au ala safarin fa'iddatun min ayamin ukhra hmm. wala ladina yutikuna fidiyata ta'am ọlọ́run ká lọ bẹ́ẹ̀ rẹpẹtẹ kí mo fẹ́ fàyọ́ mbẹ̀ ni pé àwọn tí wọ́n bá ṣe ìrìn àjò ìrìn àjò tá à ń wí kì í ṣe ìrìn àjò pétọ̀ mo lọ sí irú bíbà yìí mo wá lọ sí láti irú bíbà yìí ságége irú ìrìn àjò bẹ́ẹ̀ kọ́ ìrìn àjò tá à ń wí ni ìrìn àjò tó bá jẹ́ pé ó ti ń lọ bíi mẹ́ẹ̀lì mẹ́wàá àti jù bẹ́ẹ̀ lọ wọ́n ní a lè fi àwẹ̀ lẹ̀ pẹ̀lú eléyìí fífi wá fi àwẹ̀ yìí lẹ̀ àwọn yẹn àwọn ni wọ́n á ṣe wọ́n á tún àwẹ̀ wọn mú nígbà míì àti àwọn obìnrin tí wọ́n bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ bákan náà àwọn obìnrin tí wọ́n ní oyún sínú tó ṣe wípé àlàáfíà àwọn ò gbé láti wípé tọ̀ kí wọ́n gba àwẹ̀ irú àwọn bẹ́ẹ̀ àwọn lè ṣe fídíà àbí táwọn náà lè sọ̀spẹ́ndì àwẹ̀ wọn dìgbà tí ọlọ́run bá fún wọn ní ààyè báyìí ni alukur'ani ti yanjú ẹ̀. allahu akbar kabira ọlọ́run bá a san yín lẹ́san rí ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ẹ ní àwọn arúgbó ọlọ́run yọ̀ǹda rẹ̀ fún wọn àwọn aboyún bá bímọ tán wọ́n lè dá padà bí wọ́n ṣe fídíà nínú àwẹ̀ ẹ̀ tó à ń pè ní fídíà kí ni à ń pè ní fídíà tọ́lá fídíà fídíà fídíà lèmi ọmọ tó máa fídíà ọlọ́dẹ sọ pé fídíà tó ń tọ́ àmú mìskínì kí ni ìtumọ̀ fídíà yẹn. ìtumọ̀ tó ń pè ní fídíà òun ni ká ṣe pàṣípààrọ̀ pétọ̀ àwọn ò lè gba àwẹ̀ ká fún àwọn tí wọ́n bá lè gba àwẹ̀ láwọn aláìní àwọn atọwọ́gbọrẹ ká fún wọn lóúnjẹ àbí hmm. àwọn ọmọ kéékèèké tá a mọ̀ pé yes wọ́n ti bàlágà láti gba àwẹ̀ ká bọ́ wọn fún déédé iye oúnjẹ táwa náà mọ̀ pé yes yóò tó wa láti jẹ sàárì àti láti fi ṣí ẹnu yẹn ni wọ́n ká fi rọ́pò àwẹ̀ táwọn ò gbà ká fi bọ́ wọn ọlọ́run kọ́ bá a gbàdúrà yín ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run but ṣé irú fídíò àníṣe sọ nísìnyí bàbá olówó tó yẹ pé òun wá lówó ṣùgbọ́n ẹrú àwẹ̀ ń bà á ẹrú àwẹ̀ kìí ṣe pé bóyá kankan ṣe o àmọ́ ètì àti fi mi panú ẹ̀ ah, kọ́dẹ̀ lómi máa tún sọ pé ẹ wo ah ọ̀la mi lè fi yẹn paná o à mi tiẹ̀ lè ṣe rárá ni kí n má jẹun kò sí tọ́jọ́ but sẹ́pẹ̀tì ká bọ̀yàn ni kọ́dà ẹlòmíràn síkẹ́ẹ̀tì ilé ẹlẹ́ nínú àwẹ̀ Ramadan odidi màálù kọ̀ọ̀kan ní ọmọ panjojúmọ́ ṣùgbọ́n òun gan fúnra ẹ̀ ń jọ̀sán kò dẹ̀ sí kankan tí ń ṣe àmẹ́rù àwẹ̀ ń bà ṣé a lè sọ ṣé irú tí ń ṣeun ṣé ó gbé àwẹ̀. tọ́ olúwa ò fi orí àwẹ̀ jiyàn nìkan kò dẹ̀ yọ̀ǹda àwẹ̀ fẹ́nìkankan tí kò bá ti ní kókó pàtàkì kan wípé tọ̀ nǹkan báyìí ọlọ́run ti de ó ti dẹ́mínétì ẹ̀ ó láwọn aláàárẹ̀ hmm. àwọn aláàárẹ̀ tá à ń wí náà àwọn aláàárẹ̀ tó bá ṣe wípé àárẹ̀ wọn ò pọ̀ tí wọ́n ṣàárẹ̀ níwọ̀nba tọ́lọ́run ò pé kó pẹ́ láti fún wọn ní àlàáfíà hmm. tálàáfíà bá padà dé olúwa ní kí wọ́n tún ààwẹ̀ wọn gbà hmm. ṣùgbọ́n tó bá ti jẹ́ pé àárẹ̀ tó di pé àárẹ̀ náà gùn débi pé àti ẹ̀mọye ìgbà tí àlàáfíà fẹ́ dé. àwọn dókítà go ò lè sọ pé bàbá yìí ló gbádùn irú àwọn bẹ́ẹ̀ wọ́n ti paste sórí oògùn tí wọ́n máa lò forever. forever hmm. irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n ṣe fídíà fídíà hmm. yìí wá ní ntólúwa fi mú ẹni tára rẹ̀ ò yá tó fi ní kó ṣe fídíà báwo wá ni tẹni tí ò rí nǹkan kan sọ wípé nǹkan kan ṣe òun lálàáfíà tẹ́rù kan ń bà lórí pé tó bá ti jẹ́ mùsùlùmí o olúwa ní dandan ni kí àgbààwẹ̀ yẹn lọ́lọ́run fi ní kùtìbà alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun. Allahu akbar ọlọ́mọ sábà san yín lẹ́sàn rí ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. àwọn afáwa tí a tún bá sọ̀rọ̀ ní sèyí tí ẹ̀ ń gbádùn yìí ni afáwa Muhammadu dinu rẹ̀ yìí olódodo ọlọ́run níjọ́ bàjẹ́ ọlọ́run nẹ́bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. àlàyé nípa àwa tí àwọn tí wọ́n lè tí wọ́n ò ní gbàwé Ramadan tí wọ́n ṣe fídíà tí wọ́n fàwé lẹ̀ náà ni àwọn afáǹṣe lálàyé fún wa ọlọ́mọsà wa san ilẹ̀ san rí ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. mo wá ń fàsìkò yìí náà tó kà sí gbogbo ẹ̀yin jàmá wa nílé wípé ètò wa lè hikimat tẹ̀ ń gbádùn gbogbo ọjọ́ Jímọ̀ yìí a fẹ́ kó di wákàtí kan hmm, a fẹ́ kó di wákàtí kan wọ́n á ní kó wa lè dá di wákàtí kan o àfi kẹ́ ẹ dá sí nílé ẹ ti rí i pé àwọn abala méjì tàkọ́kọ́ nísìnyí àwọn bàbá wa ajiwa Lukman Muhammad Lawal Garutek àwọn ni wọ́n ń ṣe onígbọ̀wọ́ rẹ̀ sẹ́rábàlá tí àwa yìí náà afẹ́ onígbọ̀wọ́ fún a tún fẹ́ kí ètò yìí kó tún náwó sókè jù báyìí lọ kọ́lọ́ mọ́sà ràn wá lọ́wọ́ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ètò wa tá sì ń sẹ́nu Ramadan náà ní gbogbo sàárì Ramadan kerim, tí ẹ̀ ń gbádùn yẹn náà a fẹ́ kí àwọn onígbọ̀wọ́ kan tó pọ̀ sí lórí ètò yẹn àwọn tó ti wọlé gẹ́gẹ́ bí onígbọ̀wọ́ ètò wa náà ọlọ́mọba àsàn wọn lẹ́sàn rí àwọn tó kù náà tá tún promise wa pé pẹ̀lú ògbó làwọn darapọ̀ mọ́ aláìpẹ́ afamok eh, tors and travel limited uh, tí bàbá wa alhaji wa uh, muhammad mustapha kayode isa tí wọ́n jẹ́ olùdarí iléeṣẹ́ náà àwọn ń kó àwọn èèyàn rìnrìn àjò lọ sílùú mẹ́kà ní pẹ̀lú ògùn ọlọ́run ṣáàlà àwọn náà máa darapọ̀ mọ́ aláìpẹ́ ọlọ́run mọ́ba iléeṣẹ́ náà jẹ́ ọlánàbí lọ́dọ̀ ọlọ́run aláìlá ìlọ́lá àmọ́ lọ lẹ́nìí pẹ̀lú ògùn ọlọ́run tó bá di ìjọ mẹ́jọ láti máa pàdé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo rúkọ mẹ́rin hajj abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà yín náà ni nọ́mbà tá a lè pè mí sí nìyí bóyá ẹ fẹ́ tẹ́bùn wá